Mm. adániwáyé ní má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá ẹ lẹ́jọ́ ó ní kó wádìí ohun gbogbo dájú kó sì di èyí tó ń jẹ́ òdodo mú <laughs> ẹni ìjẹ́ òbá ló ń pèrè lọ́kùnrin ayé tó tó ayé àkàmàrà hmm. justice for Mohbad ni gbogbo wa ń pariwo àmọ́ bá ṣe ń pariwo fún justice for Mohbad náà. No ṣé àti ń fi ọ̀bẹ gún gbogbo àwọn àyànfẹ́ olóògbé yìí ṣé àti ń fi ọ̀bẹ gún wọn lókàn àyà gbogbo àwọn tó máa nífẹ̀ẹ́ sí pátápátá la máa accuse pa wọn lọ́pa lóòótọ́ àwọn ni first suspect bọ̀ kí lórí mú dájú ṣó wà ń bẹ̀ assumptions ojú mi ló ṣe ṣẹlẹ̀ ojú mi kọ́ ló ṣe ṣẹlẹ̀ báyìí ni mo rò kí n tó jí ó mà ti ń jẹ́ ká máa máa ṣọ̀rọ̀ sọ. So adániwáyé òun ní jẹ́ aṣọ̀rọ̀ sọ láṣẹ Èdùmàrè èmi àti ìwọ a ò ní fẹsẹ̀ sílẹ̀ káfẹnukọ̀ DNA test tí gbogbo wa kọ́kọ́ ra mú lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún mi gbogbo wa là ń pariwo DNA lóòótọ́ a lè béèrè ọ̀rọ̀ ló mọ́rọ̀ jáde bọ̀ṣọ́ wa tó ń torí ṣá wọ́n lójú ò wọ́n ní ò ẹjọ sójò tó pààyàn ló ṣan gbogbo ẹwà rẹ̀ kúrò ni tọ́ba níta ló mọ Mohbad èmi á níwùn mi ni ṣebọ́nà ti jọ wá ten years even before now ọkọ ẹni ìyàwó ẹni á máa mú èèyàn ju anybody lọ nínú ayé ọ̀rọ̀ DNA tá à sọ yìí a DNA test can only be carried out on a corpse lẹ́ni tó bá ti kú a week after tó once tó bá one week ẹ lè gba samples of DNA lára ẹni yẹn mọ́ tẹ́ fẹ́ ṣe ẹ lè gbà á látara àwọn siblings ẹ àwọn grandparents ẹ àbáwọn parents ẹ àbí bóyá toothbrush àbí hair strand ẹ but kò sí hundred percent ipò mà wà accurate kí là ń bá ka ẹ lóun ló pa hmm. adániwáyé ò ní dá wa lẹ́jọ́ sẹ́ẹ̀ gbogbo yín lẹ sọ pé lálàá ẹ̀rí Mohbad èmi máa ń wò pé nínú ilẹ̀ Yorùbá àti spirituality tíyàn bá rí òkú lọ́pọ̀lọpọ̀ wa bóyá òkú yẹn ń béèrè fún sàárà àmọ́ tó kú ò bá tán mú ẹ bóyá òun rò lọ́pọ̀lọpọ̀ àbó ní high fever àbí kí wọn náà jẹ́ prophetess tó máa ń ròkù ibẹ̀ yẹn kọ́ ni mo wá ń lọ ṣé gbogbo ẹ̀yin tẹ́tí wá sọ pé lálàá yìí kò sí kankan nu yín tó lálàá yìí pé Wùnmí ó wà nínú ẹ̀yin e, nípa yín keke àti nínú ẹ̀dùn ọkàn ju any other person lọ bẹ́ẹ̀ náà ni bàbá ẹ̀ ṣàlè bá bàbá ẹ̀ wí ni ó lóun lòun tọ́ gbogbo àwọn èèyàn mi gbẹnu sókè wọ́n ní ọmọ yẹn ò ṣe tó fún bàbá ẹ̀ mélòó nínú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lárọkọ̀ la ṣe fún bàbá wa at the age of twenty five bàbá Mohbad gangan tó ń sọ̀rọ̀ àwọn òbí tó bí òun lọ́mọ mélòó lòun gan ṣe nínú àwọn nínú ayé àwọn òbí ẹ̀ bóyá wọ́n ti kú ni àbọ̀n wà láyé at that age tí Mohbad ra mọ́tò fún mọ́tò yẹn tọwọ́ Wùnmí wá bàbá Wùnmí gbé parí èmi máa ń believe yìí pé ẹni tíyàn bá nífẹ̀ẹ́ lọ́mọ tó bá fẹ́ ìyàwó tàbí tó bá lọ́kọ once tó bá ti fẹ́ wọn báyìí automatically ó yẹ kó transfer love tó ní sọmọ ẹ̀yẹn love tó ní sọmọ ẹ̀yẹn sí ìyàwó tàbí ọkọ ọmọ ẹ̀yẹn àmọ́ tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé o ní issues á jẹ́ pé ọ̀kánjúwà nìyẹn bọ́tẹ́ mi ò fẹ́ dẹ́nì kankan lẹ́jọ́ tí ọmọ ẹni bá kú ṣéèyàn máa ń jogún ọmọ ni odò dì nílẹ̀ Yorùbá ogún kan tíyàn lè jẹ lára ọmọ òun ni ọmọ tẹ́ni ọmọ yẹn bá fílẹ̀ sáyé fún ni kọ́mọ yẹn tó kú kò pè wọ́n sí kọ́nà kò pẹ́ anybody sí kọ́nà láti sọ fún anybody pé ọmọ yòókì ń ṣe ọmọ òun ká tiẹ̀ wá gbà yìí pé ọmọ yẹn wá jọmọ àlè at the end of the day <laughs> a mà ní lose lọ́nà méjì tó bá jẹ́ pé mi ni bàbá Mohbad níṣe ni máa fọmọ yẹn mọ́ra nítorí èrè mi ni ẹni tó ta fà gbogbo wa làárọ̀ pé bóyá òkè ẹ wọ́n pa Mohbad tádà ni wá yóò bá fọwọ́ sí kò sí nǹkan tó fẹ́ jẹ Mohbad ẹni tó bá gbà gbọ́ nínú Ọlọ́run á wò pé òun gbogbo tolúwa ni lóòótọ́ ikú òjijì máa ń wà kádání wáyé má jẹ́ àkókò òjijì àmọ́ ṣé ká ní pé bàbá Mohbad tó wá tọ́ ọmọ yìí ṣá ní pé ká ní pé kò rí tọ́ ni nítorí èmi máa ń bìlíìfù pé òbí ni lóòótọ́ kò dàbí òun wo ni òun wo ni ò wá dàbí ẹni tó wo ni yìí ẹ ti tọ́ àmọ́ ẹ wòye ojú yín lọmọ pásítọ̀ ṣe wọnú ayé nígbà tó wọnú ayé ń bolẹ̀ wà you don't care ibi tó bá ti mówó yẹn wá pásítọ̀ mi àmà sọ ní pé nítorí pé ibi tó ti lọ mówó yìí wá nítorí àwọn nǹkan tó ń mu mi ò ní gbà ẹni pọ́mọdé yìí wà into depression kó tó di pókú mélòó nínú wa lóbìnrin ló lè stand ọkùnrin tó burú náà tó tọkọ̀ fọkùnrin tó wà in depression tó jẹ́ pé ẹ mọ̀ pé bó ṣe wà depressed yẹn agídí ẹ̀mú ìbínú sódì ìjà fitafita tó dẹ̀ tún mu oògùn olóró bẹ́ẹ̀ yẹn má bínú ohun gbogbo mi ò tó bẹ́ẹ̀ wí o ìwọ kan ọ̀run o ti wà nípò tó mọ́ ju gbogbo ẹ̀dá lọ gbogbo alámọ̀ gbà lè ṣiṣẹ́ ìjà máa wá lóòrèkóòrè ẹ jẹ́ ká má dá lẹ́jọ́ wọ́n ti gbé gbogbo ẹ̀lẹ́ police lọ́wọ́ Nigerian police wọ́n wá dá wọn ọ̀dá dáadáa okùn okùn ọlọ́run ọba the only thing tẹ́mi fi ipa bàtà bá love ọmọdé tó jẹ́ ká ṣe ni pé adániwáyé jẹ́ kó rí justice social media conviction assumptions eh, propaganda òun kọ́ ló máa fi ṣèdájọ́ ẹni tó gbẹ́jọ́ ẹ lọ sí court bóyá kì í ní pé gbogbo àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ bóyá fẹ́ clap chase àbí bóyá kò fẹ́ jẹ́ kán gbóhùn wá ṣá bọ̀ níwọ̀n gba àgbà bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media mo fẹ́ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ ká má bàa ṣì sọ a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan sínú ayé àwọn èèyàn kọ̀ọ̀kan yálà bàbá Mohbad ni ìyá Mohbad ni family Mohbad ni ọkọ Mohbad ni tó jẹ́ pàdánù wáyé lè ti èèyàn kan kó bí ẹgbẹgbẹ̀rún èèyàn tó bá ní pé Wùnmí ò sọ̀rọ̀ bóyá rẹ̀ ni advice ẹ̀ nítorí Nigerians ò ní believe ẹ̀ you go explain tire tó bá pàpà ṣe DNA ẹ̀ tó jáde ní àwọn tó yìí máa doubt ẹ̀ máa doubt ẹ̀ tó bá fẹ́ pèlé pé wọ́n gbòun gbọ́ àwọn tó yìí máa sọ pé ó ń talk too much máa wà kí ló lè fi táyé lọ́rùn kò sẹ́ni tó máa ń mọ̀ jó níṣojú àṣebí kò sí bó ṣe lè mọ̀ ṣe tó ẹni tí ò bá fẹ́ràn ò fẹ́ràn ẹ̀ you go explain tire tọmọdé ìbá wà nípò tó wà tó bá mọ̀nà ọkọ ẹ ẹ jẹ́ kó mọ̀nà ọkọ ẹ in peace ẹ má jà dálẹ́jọ́ o ẹ dẹjọ́ gbogbo owó tó wó tó ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó dá lórí pé karara ṣe bàbá Mohbad tẹ jẹ́jẹ́ má jẹ́ káyé kó lo ẹ̀ fún instrument kò sí bó ṣe lè explain tó wọ́n ìgbà padà wá blame ẹ ní olóyin ìtẹ̀ ó ní láti ìtẹ̀ o èmi kàn mọ̀ pé ẹni tí ò bá lẹ́mìí ìdáríjì ṣá wọ́n máa ń ṣòro bá dòwò pọ̀ kristẹni mùsùlùmí ni adáhunṣe ní ẹni ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣe kókó torí kò sẹ́ni kọ̀ọ̀kan tó mọ̀ ṣe a kì í rìn kó rí má jìn ọ̀pọ̀ ọ̀rọ̀ kan ọlọ́gbọ́n lọ̀rọ̀ yíyé fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣọ́ra love yourself think of yourself má gbé ẹrù ẹlẹ́rù sórí kó fa tiẹ̀ lọ́wọ́ o àní ṣìwí ẹ̀ ẹ̀bí mọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí taking care of yourself òun gbogbo ló paramount pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àti gbogbo àgbáyé ṣé ò ní ro bó ṣe máa jẹun ìwọ̀nba là ń ṣe nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ hmm, ire o.